الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ومن نقل علينا صبرا وقد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد حمدا لبتنا شهر رمضان فتقبل منا ما قدمناه فيه من الصيام والقيام واصل لنا الختان اللهم اجبر كسرنا ونال وجهي المسلمين في أتم صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من أتقائك من النار واجعلنا فيه من المكبولين يا رب العالمين اللهم ألف بين بيننا وابنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت الشاكرين لذلك مهدين بها قابليها عليك قابليها واتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير وثبتنا وسكر موازيننا وهكذي ما لنا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات العلا من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا نسألك درجات العلا في الجنة اللهم نسألك أن تبارك في نفوسنا وفي أسماعنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي خلقنا وفي يامنا وفي معيانا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونجعلك الدرجات العلى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأهواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه واخلف علينا كل ضائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك إنه من سليمان إنه من سليمان إنه إنه من سليمان قل يا آل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا فقوم مع قلة القراءة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وهد وألف منها وعيد ألف منها قصاص وإخبار وألف منها عبر ومصال وخمس مئة حلال وحرام ومئة تسبيح ودعاء wá ṣe ìṣáájú wá ṣe ìṣòro wá ṣe ìṣòro wá ṣe ìṣòro. Sọ́tọ̀ ẹnu náà sọ́ra kíta ayọ̀ mẹ́ta àti mẹ́rin kó lè já áńdà ìgbà ìgbà ńlá ìgbà ẹ̀mí àti tàwa ní ẹ̀yà náà. Ó ní yá. الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتعس بالنا بالا أربابا من دون الله فإن تولوا àkóòlò wáṣẹ́ àdúgbò ní àná mùsùlùmí. yá alàlè kìtàbù lima tó háájú na fi Ibrahim wà máa ń sì láti tàwọ́rátù alíńdínú ìlà nínú báàgì yìí afálẹ́ pàákìlú. أنتم هؤلاء هاججتم فيما لكم به علم فلما تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون الحمد لله أداس ọpẹ́ fún ọlọ́run lẹ́yìn náà la tọrọ àlékún òkè àtijọ́ fún ẹni mímọ́ òjíṣẹ́ ńlá ọ̀lẹ́mì Muhammad ṣe ọlọ́run àtọ́lá rẹ̀ tó máa bá wọn. lẹ́yìn eléyìí àyà tí a fi ṣe àdúrà fún àwọn àfáà wa lánàá àti àwọn bàbá tí wọ́n jọ ṣiṣẹ́. òun náà ni sóràtù asírì sóràtù lè asírì òun náà láàtù kọ́kọ́ kà ó yá kẹwàá ni sóràtù lè asírì àádọ́ta àti mẹ́sàn-án. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ọlọ́run ló kọ́ wa bẹ́ẹ̀ kásàdúrà fáwọn èèyàn ṣáájú ó ní bá a bá wo àyè tá a ti jókòó lónìí wọ́n bẹ nínú àyè bàbá wa tẹ́ ẹ lè ti tàn ibi tí àwọn bàbá wa ìṣáájú tí wọ́n ti kọ́kọ́ jókòó tàfsírù ẹ lè sọ ibi tí wọ́n tún bọ́ sílẹ̀ lẹ́ẹ̀kejì ẹ lè sọ ibi tí wọ́n ti bọ́ sí lẹ́ẹ̀kẹta ẹ lè sọ ibi tí wọ́n ti bọ́ sí lẹ́ẹ̀kẹrin ẹ lè sọ tí ò sọ kankan tó gbá àyè tó bá yìí bẹ́ẹ̀. ó yẹ ká rántí ká ṣàdúrà fún ẹ ọlọ́run wa ń sọ fún nínú ọ̀rọ̀ rẹ̀. والذين جاءوا من بعدهم Olúwa ní àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn tí wọ́n ti lọ ní àwọn ẹni ọlọ́run ṣáájú àwọn tó ti ṣáájú ọlọ́run wá ń bá àwọn tó dé lẹ́yìn wọn sọ̀rọ̀. náà àwọn tó dé lẹ́yìn wọ́n wá ń tẹ́wọ́ sọ́nà pé olúwa ọba wa o. dáríjì wa ọlọ́run. wọlé ẹ̀fọ́ wa rè lálẹ́ bí nàgbàgbà fún náà lè rí máa. bá ní dáríjì àwọn ọmọ ìyá wa wa arákùnrin wa àwọn tí wọ́n ṣáájú wa nípa ìgbọ́lọ́hún gbọ́. Ọ̀la àkàjà lè fi kòlóògbé náà jè láìlélábínà àbàlọ́. Wọ́n wá gbé síwájú ọlọ́run tí ọlọ́run ò. Má ti àgbẹnukú sínú ọkàn wa nípa àwọn tí wọ́n ti gbàgbọ́ síwájú. Si Ọba wa, dájúdájú wọ́n ni ọba aláàánú ọba oníkẹ̀. Ẹ wo ẹ̀kọ́ yá ìdọ́lọ́nkọ́ wa. Àwọn bàbá wa ọ̀pọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ. Wọ́n ní ìgbà tí ọbẹ̀ tuntun tán ni adá wọn ṣe kí ni. Àwọn tí wọ́n là ń gbògbóná. tí wọn ò níbi yẹn sí àdúrà bọ́ sí wọn wọn la fi ti wá sọ ọ̀rọ̀ àwọn lárúbáwá lánàá wọn dáhùn lárúbáwá sọ ni pé alífọ́ lílù ní nínú bùtàjì wàá ní asánà lè mú kìtàjì lógà méjì ni a fi sọ̀rọ̀ wọ́n sọ mú bùtàjì àti mú kìtàjì alùpọ̀ lílù mílímù bùtájì ọlá ń bẹ fáwọn tó bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sìn wá gbàgbé wọn. ǹjẹ́ ń ṣe kárí òṣè gbàgbé wà ní ọ́sánẹ̀lì mú kìtàdí kódà wọ́yọ́ sẹ́ni tó dé lẹ́yìn ṣe dáadáa jù ẹ lọ ìbáwọn kan ní akọ́sí láti wá sí ojú ọ̀nà títí ọlọ́dà náà láti wọ́n bá bá wa bá bá wa ńlá ọlọ́run lọ́mọ iye wàhálà tí wọ́n ṣe lálàfo òwú síbàdàn tí wọ́n wú bi àbí oríṣiríṣi àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ nígbà náà àwọn àmì ìwà tún jẹ́rìí títí àdúgbò sádùúgbò tàbí àwọn àwọn ìletò àwọn ìletò abàtún sábà kan. kó wá tó di pé àwọn kan wá ń dọ̀dà sí lónìí ò gbàgbé o béèyàn gbàgbé ọlọ́run ọ̀gbàgbé wọn o wọn àfa àwọn àti gbogbo àwọn tí ọjọ́ iṣẹ́ náà lọ́n bá ní àwọn àṣẹ́fùgbọ́ wọn náà tún náà ní ọjọ́ o wá Ramadan a bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ pẹ̀lú alihamdulilayi bisimilayi ìdùnnú láti bẹ̀rẹ̀ alihamdulilayi ìdùnnú náà ni ọlọ́run jẹ́ káfí yẹrí ẹ̀. kó tó wá di pé a máa bá tafsir lọ nínú alukoran a fẹ́ gbé àdúrà méjì kan síwájú ọlọ́run lásìkò àdúrà la wà. ọlọ́run ní ṣe nǹkan rọrùn fún yàn ọlọ́run ní sọ̀rọ̀ wá di rọrùn. èèyàn lè gbé èèyàn ọwọ́ bọ́lá ọ̀bá lọ́wọ́ kò sí ọ̀nà tó yàn lè gbà. ọ̀dọ̀ wa aláàbò a máa sọ̀rọ̀ ní fàyà rámi àwọn náà wọ́n rán mi létí pé bàbá mi ìsàlẹ̀ ọba wàsálàmù náà kẹ́lá àgbàyà àti ìwà ní ìta ránṣẹ́ ìlú ẹ̀ka ọ̀rọ̀ àìsàkà ní àbújá ní ọ̀rọ̀. àwọn náà ni wọ́n bá àpá pọ̀. wọ́n á ní bàyá arábìyá ọ̀nà ọlọ́run ọba wa ràn lọ́wọ́ ohun gbogbo ọlọ́run ràn lọ́wọ́ o. ìrànlọ́wọ́ wa máa ní. lè jẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run mọ́ ayé ó dáa ẹnìkan kan wá jẹ́ àgbélẹ̀ rẹ o àǹtí àmà náà jọ dá fún wa o. mo wá kí àwọn àmírù wa àti bàbá mi alága àgbà láàfin bàbá àwọn àgbà anímọ̀sá akọ̀wé àgbà báwa aláàánú ìgbà àwọn alága alága. láàyè wàyà àgbà gbogbo ẹ̀yin bàbá wa àìdẹ́ nìkan sí akínyàn iṣẹ́ ìsìlámù ọlọ́run ọba pẹ́ àkọ́kọ́ tá a fẹ́ gbé síwájú ọlọ́run pé ọlọ́run kó fún wa ní ìmọ̀ àlùbáríkà ọlọ́run kó ṣe wá ní àdìyà ń àdìyà. ojú ọ̀pọ̀ nàmà wá kó ṣe alẹ́ ń táyé ọ̀nà àti pàṣẹ ìmọ̀nà ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó lórí bí àwọn ajá imam àti kó máa bẹ lọ́hùn. bí àwọn èrò ṣe pọ̀ tó lẹ́yìn ẹ̀ tó bá ṣáájú wọn tó kírun bàtìbàtì gbogbo àwọn èrò ẹ̀yìn lọ́lọ́wọ́ òkùnrin ládàá tó péye tí ẹnìkan lọ́wọ́ fagilé sani pé ọ̀ràn ọlágbára ó ṣe kí bátibàtì dáhùn ó ṣe kí lẹ́dì àwa fẹ́ gbé síwájú ọlọ́run àtẹ̀yìn àtàwa ọlọ́run gbogbo wa ni ẹyẹ ní ṣe. àwa fẹ́ fi. àdúrà tí ànábì wa Muhammad tó ṣe fún Abdullahi ọmọ Abbas abẹ́fù náà fún gbogbo wa ah, àdúrà náà sì gbà ó tún ṣàdúrà fún ṣàbẹ́ kan ọmọ màlìkí nígbà kó ní àṣìkí kó jáde ìrùngbọ̀n ọlọ́run sì gbà méjèèjì là wà papọ̀ àwa náà la ní méjèèjì ọlọ́run fún wa kó ṣàlékún ọ̀nà fún wa kó ṣípayá rẹ̀ fún wa lẹ́yìn náà arísìkì tá a wà máa lò lọ́nà lórí iṣẹ́ ọlọ́run lẹ́yìn àtàwọn èèyàn gidi lọ́lọ́run ti ṣe wọn ṣe aláwọ̀ jíjọ́ àwọn àwọn bá tọrọ ìmọ̀ iná iná iná ọjọ́ o gbogbo ohun tí ń ṣèmọ̀ náà ni ìwọ náà ló ní o náà ló àdúrà tánàbí ṣe fún abdullahi ọmọ àbáàsì bá tí ń kà lọ bẹ́ẹ̀ ni káwa náà yá náà bẹ náà ká tún máa bẹ lọ́n káwọn ọmọ wa. ọlọ́run má ṣe á ní ẹni tí àṣìkà ní lọ́nà o. ọyá aláìní wa lọ́la. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbà tí àwọn mìíràn sún mọ́ ẹni tí ó lọ sí àdìjẹ́ náà náà wọ́n á pe àwọn sàdé lọ́kọ̀ọ́ kan ṣàdúrà fún irú sẹ́kẹ̀ ń ṣe yìí lọ ájú irú sẹ́kẹ̀ ń ṣe àwọn ṣe ń kọ́ṣẹ́ àwọn ọgbọ́n wa fún. abdullahi abbas àwọn ọ̀fà ìgbà wọ́n ní ìkéde kan wọ́n ní ìkéde kan bá tẹ̀síwájú. ó wá sọ̀rọ̀ pé yìí báyìí ṣe ọlọ́wọ́ àwọn ìgbà àwọn ọ̀bá mi dúwà owó mọ́sàájá bọ̀ ní ọjà ìgbè wọ́n yóò náà bá ń pẹ̀lú táwọn ọ̀rìn bá ṣe iṣẹ́ ìyànà ọlọ́run lọ́wọ́ ojú ẹsẹ̀ ni ọ̀nà ṣe báyìí a sì máa fún èèyàn ní ìròhun tó pamọ́ kì í sì wọṣẹ́ àná ni wọṣẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wo tẹ̀sùn báà ẹni tó ẹlòmíì ń wo ìpẹ́ ẹlòmíì ń wo ìṣúṣe kan ẹ sì wá ń bẹ o. àìsàn ọmọlẹ́yìn ànábì mọ́mọ́ wa ànábì òṣè alukuraani náà fagilé lọ́wọ́ nìkan ló máa ń tọ́pa mọ́. ibẹ̀ ẹgbọ́n bọ́lá ń ó pínṣẹ́ fún wọn. ìwọ lọ ẹ̀yin báyìí ẹ lọ ru góòlù wá lókun oṣù gbọ́dọ̀ mẹ́ga tó báyìí ẹ̀yin báyìí ẹ lọ lọ kọ́ọ̀mù ọlọ́jà mẹ́fà ọ̀gbọ́dọ̀ ó kú gbogbo wọn. torí òun náà gbé síwájú ọlọ́run sọ ọlọ́run ìgbà yòówù tó ọba pa òun má fi hàn sáwọn tó yẹ ń wọ́n ayọ̀ ọmọ ẹlẹ́gbọ́dẹ aráyè fún ọ̀rọ̀ akẹ́sí gbogbo àwọn àdìjẹnu olórí mẹ́fà ni ẹlẹ́sẹ̀ méjìlá ni onírù ni gbogbo wọn ẹni tó bá sì tí ọba ṣe olúwa nínú síkì òní ní àṣà àrùsàyè ọlọ́run fún níbi lára sí ìnà wọn. wà lórí àdéhùn ní ìlànà lórí náà ló lè gbé òògùn yára dáa lè fà é a ti bẹ̀rẹ̀ tàbísírù náà nù o wáàsí ní jẹ́ tàbísírù lọ́rẹ́ díẹ̀ díẹ̀ nù. àwọn akúnjọ́ láwọn àlìjàn náà. Yàrá yóò yàrá òun náà yàtọ̀ òun máa ń rí bàbá bàbá bí bàbá bí bá ní bá ló tẹ̀wá. تشركون wọ́n wá kú sẹ́fọn tán ọ̀yàn náà fi dà wá dó dó lójú wíńdò tọ́ga ọkọ̀ pàṣẹ ní báyìí ọlọ́run bá gbẹ̀mí ẹ̀. lè ọ̀tà mẹ́ta àlẹ́

àbá burúkú bá ń dá sọ́ra rẹ̀. Allah akbar uh-uh. wọ́n ní àtúbọ̀tán àwọn kì í sábà dáa àwọn tí wọ́n bá jẹ̀nà ṣiṣẹ́ ìjẹun ló bí ṣe bá tó ó wá kúṣẹ́ fún wa ó fi ọ̀bá ti ẹni báyìí gbogbo àwọn tó wá kúṣẹ́ fún ọba wa dé mìíràn ní yàrá góòlù tó ní àlọ́ gbé wá láti òkun àti rùdé o ọjà kẹ wọ́n láwọn dáràn nílẹ̀ ẹ̀ẹ́mẹ́jọ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ rẹ̀ ó fi gbọ́n láti rí ni o ẹjẹ́ àwọn ò tún lọ ọdún góòlù sí wá o kò tí ì tó ní o àwọn tó ní wọ́n lọ kọ́ ilé tọ́jà wa wọ́n náà ti parí ẹ o ó tún wọ̀ báyìí. àwọn láwọn dáná wọ́n ní ẹjọ́ àwọn tún lọ tún ilé wò ó káwọn tún wá tún kọ́ ó ṣàn ṣe bẹ́ẹ̀. pàṣẹ pé yóò ẹ̀ tó ọlọ́run kú o. ọ̀rọ̀ ń pe àrùn gbàtàkì àkùránì ó ti túkọ̀ wà wọ́n wá sí pa àkùránì lọ. ó ní ọmọ ní àlẹ́ nípa náà ìyá lára rẹ̀ tó bá ti wá. tó ọlọ́wọ́n ni tó wá jẹ́ tú. òun náà ni O orí ilẹ̀ tí wọ́n ti ń pè ní arílọ́tù ìkan. òun ló jẹ ọ̀pá tí Sulemana tó gbẹ́ni lé báyìí ó ń jẹ ńlẹ̀ ó ń jẹ ó ń re díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. fóònù lẹ́tàn sùlùmánà ó ṣubú lulẹ̀. Báyà máa sáré wà. Nígbà wá ṣubú lulẹ̀ tán. Bàbá ìyá lókè lójú lọ, àlá bá mi lọ́dà lọ rẹ̀ bẹ́ẹ̀. Bá a ṣe sọ̀rọ̀ ṣe àlá rẹ̀ ìgbà náà lọ́wọ́ hàn sí àwọn àjẹ̀nú pé ah, ìyá máa gbé àwọn o. Aṣẹ́gun rẹ̀ máa ń ti kú làwọn ń ṣèfòrò báyìí ah! táwọn bá wà máa ń tọ́pa mọ́ ni lóòótọ́ ọ̀yẹ́ táwọn òògùn wà ní ìyà yìí ìyà jẹ wọ́n pọ̀ ìyà jẹ wọ́n gidi àṣírí wọn bá tú ẹ àṣàlùjẹ náà àṣẹ ẹ̀ máa ń sáta àṣẹ ẹ̀mí máa pa mọ́ ikán yẹn ló wá lọ́lọ́run ó fi túnà àṣírí ìkó ìláyé Suleiman. àwọn àjẹ̀nú wá wá mú ikán yẹn wá mú ọ̀pá wọ́n fi síbi tí kán wà àwọn fẹ́ mọ ọjọ́ tí Sùlẹ̀mánà ti kú táwọn ti ń jìyà táwọn òṣùnà kó ti kú òṣùwọ̀n tó wá fún ọjọ bí ogójì ọjọ́ tí a sì jẹ wọ́n wọ́n ní da wọ́n ní wọ ikán àwọn dúpẹ́ láti wákàtí àwọn ọ̀nà ọbọ̀ ṣàṣepọ̀ tí ayé òfin ní jáyé mọ́ ọlọ́run ní òun fún gbogbo bùkátà tí wọn náà bá ń fẹ́ gbogbo ibi ọba wà tó bá yẹ omi lọ fẹ́ lò bó ṣe inú ẹ̀rùn àwọn ọwọ omi wá fọ́ ìyẹn wọ́n ń bá ikán sọ̀rọ̀ báwọn. àwọn ọmọ ràn ọ́ lọ́wọ́ orí tó ṣe fáwọn yìí ó wọ́n lọ yọ àwọn lórí o àmì ọlọ́run ni wọ́n fi jẹ́ pé ikán nínú àwọn ẹranko tí wọ́n ní wọ́n fi jẹ́ ọjọ́ kan bẹ̀ àyíká ọ̀dà nínú ọlọ́run ni wọ́n bà nǹkan jẹ́ ni ní bá ṣiṣẹ́ àwọn àjẹun ní kán bá ṣiṣẹ́. bí wọ́n fẹ́ bí nǹkan bá fẹ́ lo ìpẹ́ àwọn àgbẹ̀rù wọ́n lè lo wá fún wọ́n fẹ́ lo omi nínú ẹ̀rùn àwọn àgbẹ̀rù wọ́n àlè ẹ wo ilé táwọn tí nǹkan kọ̀ ẹ wò ṣe ń ya tó ṣé agbára ẹ̀ wá lẹ́yìn nígbà yẹn pé kọ̀rọ̀kọ̀rọ̀ tí ọlọ́run fi tó fi kọ lọ́rùn àbí nípa báyìí ibi tá a yà lọ ni pé ọlọ́run lọ mọ tọ́ta mọ́ o ẹ má wo àlùjànnú mọ́ o bálùjànnú bá yọ sí ní ara ilé ní oṣù náà o kí ló fi ń ṣe ìyà àlùjànnú. náà ọdún ẹ̀dá wa fẹ́ ṣe ọfẹ́ tọrọ ìmọ̀ àwọn oníṣẹ́ ṣèkéde. السلام عليكم ورحمة الله àti àti ọlọ́run àwọn tí wọ́n ti wà lẹ́nu ní jáde ìdìbò yìí àtẹ̀wá ẹ̀jẹ̀ adé ìwọ̀n wọn kù iṣẹ́ ọlọ́run náà ti wọ́n àti àwọn bọ̀dọ̀ wọn máa ti hàn àwọn akẹ́kọ̀ọ́ sì máa ń yí hàn nínú wọn bí nípa orí ètò gbogbo àwọn àti àti ọlọ́run báyìí máa da ẹbí wa àti ọmọ àwà bẹ́ẹ̀ kí ìdí wa.

iṣẹ́ ọlọ́run lè yẹ ti ọlọ́run náà kàn báyìí ti rárá o ní ètò ilé ìyá. ẹgbẹ́ ìkẹta ìgbésọ̀ta ní yóò yìí tí a fún wa yìí ẹni a gbọ́ láti pé ẹ̀rọ ọlọ́run kan wọn ti pé ìtàgbàlẹ̀ ìtàkọ́kọ́ náà pé lọ́sì rẹ̀ mẹ́wàá àbí a ti kọ́ bá àwọn àfẹ́sọ̀ àyíká lórí ẹ̀ ìgbàgbọ́ ní tẹ́lẹ̀ máa alákùnrin ẹni náà ní wá táwọn ẹ̀ka ẹ̀rọ rẹ̀ wọ́n sọ wá wípé káṣílù rẹ̀ o fún ọjọ́ méjìlélọ́gbọ̀n ní ìlàlóye alákùnrin yìí ọ̀fin thousand naira fún lọ́sẹ̀ nìkan. torí lọ́sẹ̀ kan lójúmọ́ ìṣẹ́lú àìyọ́kọ́ ìlúkò ìlúkà lọ́gá fẹ́lẹ̀ lọ́dọ̀ wa lórí ìwé. Àwọn àti rẹ̀ fún ọjọ́ méjì lọ́gbẹ̀ àárín náà lápèrè ọdún pẹ̀sẹ̀ ọ̀nà fún fún àga lọ́sùn ìtàkìrí. Bí ẹ bá lọ fẹ́ wà, àga lọ́sùn ìjọba wọ́n fọ́ ilé àyẹ́ ìdí Lórí bẹ́ẹ̀ náà, àbúrò ayé ẹ̀rọ lọ́wọ́ aláàjì wa lèrò ẹ̀dẹ́ lò tb wọ́n ní àwọn parí ọdún náírà wọ́n lè ti parí ó náà wọ́n ti jẹ́ ọba láyé wọ́n lè bàjẹ́ mọ́rin dára ṣùgbọ́n àgbàgbà wa ronú ọ̀rọ̀ rẹ̀ tó sọ́nà pẹ̀lú àwọn olóyè wọ́n ní tí ó dá mọ́tàbáyé kù àti mọ́mọ́ wa ọ́ àti bùkátù bá ọkọ̀ àwọn ọ̀sán àwọn àbáyé kù wọ́n wá àwọn ilé wa ronú wá gbàgbà sí èyí pé à ẹnì fẹ́ fi lẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ lánàá mo nílé mo nílé ìrètí lọ àti òfin ìjọba ní padà wá. wọ́n ti kàkà fún àyè ìgbìyànjú wọ́n ní bí kò lẹ́yẹ àárẹ̀ àwọn ẹlọ́dún tó bá ń já sí i káwọn ẹ̀yìn tàbí ẹ̀yọ́ ètò wọn bá ń tọrọ káwọn ẹ̀yà jọ. wọ́n ní ọ̀rọ̀ ààrùn owó èyí.

ẹ̀kẹ́ kó jù àwọn àgbẹ̀ bí tẹ̀sẹ̀ kàwé àgbẹ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ yìí kó wò. bàtà wọn bọ̀ yàrá yóò àwọn tẹ̀lé mi ní ìjọba mọ̀ sí wọn lè fi àti ìjọba mi ní ìjọba náà. pé pẹ̀lú òkú ọlọ́run aláàbì tí kì í wọ́n fún wa ní fífi ọdún náírà. pẹ́ẹ́lẹ́ ẹnu tó bá tó rà á rà dá. òkú ti wáyé sí àtiwádìí wọ́n yọ kan wọ́n yọ kàní sẹ́fà kẹyọ òdòdó ó lè lò ní akẹ́kọ̀ọ́ máa bá ìjọba yìí sílẹ̀ kálẹ̀ yìí pé báwa ní owó lẹ́yìn àgbẹ̀ ìjọba tó dà á nà rà wọ́n á ní àtọ́fọ́ àwọn náà pé nípa àtàlẹ̀ ìgbìmọ̀ ọlọ́run lọ sí ọlọ́run lọ́ka bẹ̀rẹ̀ lọ́wọ́ pàápàá jùlọ èmi náà oníṣẹ́ ìbájẹ́ o oníṣẹ́ o ní ẹ̀fẹ̀ dáadáa o ajẹ́ ní kí a sọ fún ó ti bẹ̀rẹ̀ láti òní lọ aláàbí ẹ̀ẹ́dẹ̀mọ́lẹ̀ nílò owó ìlú ìsọ̀rọ̀ náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ òṣìṣẹ́ rẹ̀ ó سبحان ربك رب العزة عما يصفون وسلام Ẹjẹ́ Allah Akbar. Èyí tí...

أجاب الله أكبر الله أكبر الله أكبر àdúrà tó wà ṣe ní ìsìn àdúrà méjìlá láàṣẹ èkejìlá wà ṣe ní ìsìn

lọ́tọ̀ọ̀rọ̀ ọ̀kọ́lọ́wọ́ fọ̀ lówó ọ̀wọ́ adágúdó owó gbóná ń bẹ o àdánwò owó ń bẹ o <laughs> wá jẹ̀nà wọ́n bá bẹ̀ lọ́npọ́lọ́ owó tí ó là àlùbáríkà tí ìrì ṣe ìfẹ́ rẹ Muhammad. ẹni tó tún mú sẹ́ǹdì lọ́lọ́wọ́ fà ní one thousand nígbà ọlọ́wọ́ bá ní sọ́n lẹ́sùn rẹ̀. ẹwọ́ jẹ́ gbọ́ àbí àti ànábì ṣe fún àmọ́sọ ọmọ màlìkí. ọwọ́ kẹ́sí àmọ́sọ ọmọ màlìkí torí pé ó ṣe dáadáa pọ̀ ó ṣe ibi náà náà bíi.

àti pé máa yàwó wọ́n bá wá sọ fún ọlọ́run pé ó ní àníṣọ́ ọmọ mọ̀lẹ́kì tó ń ṣe ìdímọ̀ ìdímọ̀ nígbà gbé iṣẹ́ ìkalẹ̀ tó kó ń bẹ̀ ẹ̀yin náà lè wà ń kalẹ̀ ẹ̀ tó wá lórí ẹ̀ ó wá ní ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa náà. ọlọ́lá àmísọ ọmọ màlìkì jẹ́ kó bí àwọn ọmọ káwọn ọmọ náà yanjú kí wọ́n ó sì jẹni ọlọ́run ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwa náà. ní àmísọ ọmọ màlìkì tó ń ṣe báyìí jẹ́ kẹ́mi gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wá ìwọ ọlọ́run dáríjì àmì sọ̀rọ̀ màlìkì orin mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó já sí pé ọ̀nra agbó ọ̀nra aṣàkó tó jẹun mẹ́nu ọlá wákàtí ìrọ̀rùn máa ayé ìrọ̀rùn ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run ọba yọ ọ̀rọ̀ ju gbogbo ẹni tó pé ọjọ́ ọmọ tí ń bà nínú jẹ́ ọlọ́run ni yí gbogbo àwọn ọmọ wa yóò ṣe wọ́n ní àrídùnú ọmọ fún wa. kódà tọ́lọ́run ò tí ì fún pàápàá ọlọ́run bá ní wọlá wákàtí àti àpéjọ yìí àgbẹ̀ gbogbo ẹni tí ń ṣàwárí ọlọ́run ọmọ bákan ọlọ́run mọ́tò ọmọ náà pa wá jẹ́ apẹ́lá káwá lo ìgbésí ayé tó dáa torí pé ànábì ti sọ fún wa pé háìlù kan máa ń tọ́ làwọn fún ó lẹ́nu tó lóore jù nínú yín ẹ̀ńtọ́lọ́ bá tó fún lẹ́nu gígùn lórí iṣẹ́ ọlọ́run náà ọlọ́run mi àdúrà tó tánàbí ṣe fún ojú ẹsẹ̀ ní ti ń gbà gbogbo wa náà pátá gbogbo ẹni tí ọjọ́ sí pé gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ àgbà àná ń bẹ lọ́dọ̀ ẹlòmíì lẹ́kọ̀ọ́ ọlọ́run gbogbo àwọn àìdùnnú yẹn bá ní kakó òfin àwọn gbogbo ohun tí ń pẹ́ nìkan kan wá láyà àti aláyà balẹ̀ o wọ́lá ọ̀kan ṣoṣo rẹ̀. àti ọlá rẹ tó ṣe nínú oṣù ọlọ́mọdáàmà fún gbogbo àgbáyé àwa mùsùlùmí gbàdú ẹnìkọ̀ọ̀kan wa. tó ọmọ màlìkí ó bá sọ fáwọn èèyàn ọlọ́gbọ́ ọlásìkí ti dé lójú ẹsẹ̀. gbogbo tó dọ́wọ́lé gbogbo ẹ̀rọ fi ìbùkún sí. Gbogbo àwọn igi eléso tí ànúṣọ ọmọ àlìkí gbìn, ń lẹ́ẹ̀kan lọ́dún ọlọ́run sọ di ìgbà méjì fún. Gbogbo èso tó pátá gbogbo ẹ̀ ní ọ̀kan kan ń bẹ̀. Wọ̀rọ̀ sára nígbà tó ń náà wá ń lò ayé lọ tó lọ ń sàn ṣe gbogbo ẹ̀ rọrùn báyìí tó bá tiẹ̀ wá gbogbo àwọn ọmọ ẹ̀ bá dé àwọn àrọmọdọ́mọ oníṣòwò náà ló ń dùn àwọn ọmọ ń kà wọ́n ní ní èjì ẹ̀ka ọba tó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tí a náà yóò ṣe ní àdìgbò ní sàn. ọlọ́run tún wá fún lẹ́mìí gígùn tí ò mú ààrẹ dání kò gbélé wòran kò gbélé gbọ́rọ̀ ọlọ́run ọ̀dà ọ̀dàgúnlẹ̀ kò kápá mọ́ lọ́kàn ọlọ́run ẹnì kọ̀ọ̀kan náà ń kẹwàá pamọ́ o àwọn tí ó fi ṣàdánwò fún tí wọ́n bẹnu lé wákàtí alágbára ní ọ́ bá ní tú àwọn náà lẹ̀ òsì gbọ́dọ̀ wọn ò lè ṣe àwọn òròpé nǹkan kan bẹ tọ́lọ́ wọn ò ṣe kò sí ọ́ ọlọ́fọwọ́ ká gbójú òkè ká gbé wọn rẹ̀ báyìí ọ̀pọ̀ nǹkan lọ́lọ́run ṣe ìtọ́jú alọ́lọ́run ṣe fún àwọn. فلما نادى ربه في حوادث أمره. أنا سألنا عليك nígbà tó di ọgọ́rùn-ún kan ọdún láyé ó tún lé mẹ́wàá lọ́làáfíà tọ́sì fi ń gbẹ́ táwọn ọmọ rẹ̀ ń gbá tí gbogbo wọn náà ti dèèyàn Ọba wa bọ́lọ́ ń sọ̀rọ̀. Ọlọ́lọ́run, ó ní àdúrà tí òjíṣẹ́ rẹ̀ ṣe fóun àdúrà mẹ́rin ni, ó sì ti gba mẹ́ta ń bẹ̀. Bó wá lọ lẹ́ẹ̀kan ni o, ọ̀kan mẹ́rin tó ọkọ́kọ́ gbà ni pé a òun ti pọ̀. Ó sì ń ṣàánú, ká máa ṣàánú o. wo nínú túbà ọ̀dọ̀ wa ní ìjẹta àbíjẹta mẹ́kọ̀ọ́ a ẹ̀kọ́ kan ọlọ́run ò ṣe é tàn rẹ̀ ọba tó rí ní tọ́rẹ́ nì ọkùnrin yẹn ó sáàsì náà sáàsì wọ́n máa tọrẹ wọ́n máa lọ́nà ọlọ́run lẹ́yìn mẹ̀lẹ́kà ẹ lọ ọjọ́ àsìkò lásìkò ẹ̀ bá pọ̀ wá ń sọ fún náà pé ó wá ń bá ara rẹ̀ sọ̀rọ̀ á ah, àsìkò ìlọ lọ́pọ̀ ò ní sí ìfẹ́lẹ̀ ìgbà kan bẹ́ẹ̀ aláìní kan ọba ọba tó mu máa fọwọ́ máa ẹnu kó Ndị òun kan ọlọ́run kan ọlọ́run lẹ́yìn mọ̀lẹ́kà fẹ́ ti ọlọ́run ní wọ́n ń pẹ̀kẹ́ nìkan gbogbo ń tí sáàrùn mọ́nà sanwó sí àwọn akókóró ah! ọlọ́run ni wọ́n kọ́ ẹnu tó fi ṣàdéhùn tí òun sọ ọba ń ké ọba gbé lọ́dọ̀ àwọn dókítà wọ́n ní àá sì yọ eyín kan bẹ̀ ọlọ́dẹ ẹ̀dá ń yọ wọ́n wọlé gbàdùn wọ́n yọ ọtán báyìí àdánwò tó ń bọ́ síbi eyín kejì ó ni ó tún bá bò mí nídìí èmi rẹ̀. ọ̀rọ̀ wa kíbò ṣe ọlọ́run ẹni tí ìsìn náà ṣe dáadáa tẹ́lẹ̀ ni àṣetánì ni ọ̀lọ́wọ́ àṣetánì ló mú ọlọ́run ẹ̀yẹ àṣàánú ẹ̀ bọ́ wá bẹ náà bẹ ọlọ́run bóun bá gbẹ́sẹ̀ mi dákun dáríjì hàn ọlọ́run ọ̀dàríjì hàn ìyẹn lọ́run tó ṣe ọ̀dà òun ọlọ́run ọ̀rọ̀ létí. ohun tó ṣe nígbà ọsọ fún wọn ọlọ́run pé tóun bá ṣáàṣìkì fún ọ ọ̀nà fáwọn aláìní bẹ́ẹ̀ ẹnu rẹ̀ náà ló fi ṣàdéhùn ọwọ́ ṣáàṣìkì náà fún ọgbọ́n ọwọ́ ni ò lè bí rẹ̀ kan bẹ̀ báyìí torí náà tó ọ̀bá ṣe ìmúṣẹ àdéhùn rẹ àmì ìjẹ́kọ́ṣẹ́kù eyín kankan lẹ́nu ẹ mọ́ ó gbẹ ẹ̀nu ọ̀yọ̀ fún ọ táàsì ní pààrọ̀ ẹ̀ wọ́n ti bá lọ́run tó sì kà ẹnu tó fi ṣàdéhùn yẹn àdánwò ọba o pẹ̀lú ògo náà àdúrà àwọn ọlọ́run jẹ gbà. ànúṣọ mọ́mọ́ ní kí àdúrà mẹ́ta ti ṣe fún ọwọ́ akẹyọ kan. ọ̀sẹ̀ ni àti kúrò. ọwọ́ àdúrà tí òjíṣẹ́ rẹ̀ lọ́sẹ̀ fún wọn o mẹ́rin ni o mẹ́ta ti gbà ń bẹ́ o òun ti lówó òun sì ná síbi kan ọ̀fẹ́ o lẹ́yìn náà àwọn ọmọ ti wà fún wọn o lẹ́yìn náà òun ti lu ẹ̀mí gígùn o ọgọ́rùn-ún kan àti àti mẹ́wàá ń báyìí o àdọ́fà ọwọ́ lọ́lọ́ ọwọ́ akẹyọ kan ẹyọ kan òjíṣẹ́ rẹ ọ ṣàdúrà fóun pé ìwọ ọlọ́run ọ̀dà dídò eyín lọ wá kó. ní àábì báyìí ọ̀hún òyìnbó. lẹ́ẹ̀kan náà ọba ti ń gbọ́rọ̀ ọlọ́run ni ẹ gbọ́ ọ gbọ́rọ̀ ẹni tí ń sọ ọmọ ọlọ́run sọ. omi sọ ni pé. torí pé àdéhùn tó ṣe ó múṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ àjọpọ̀ ọ̀rọ̀ bí àjọpọ̀dá rẹ̀. àjọ ẹlẹ́ẹ̀kẹrin báná ti ṣe fún ọ̀nà àti tẹ́wọ́ gbà ó ti dẹni tá a dáríjì láyé adáríjì ọ̀la kì á mọ̀ ọba ọjọ́ náà ni kò ní gbogbo wa ọlọ́wọ́ gbàdúrà wa gbogbo tí ń pa wà láyà bá ní wọlá àsìkò yìí bá ní ká ìpayà fún òfin.

ẹ̀rọ ọlọ́run kọ́kọ́ fi three thousand rẹ̀ lánàá ọlọ́run ti sábà yìí dáadáa. aláàjì wa tv wọ́n tún wá ní àǹfààní títí lọ́rẹ̀ àti èlò ọmọ wa kọ́ọ̀dù ṣé ìwà ìlà ọ̀ sọ ẹ̀yẹ́ máa àti ìlú. Ọlọ́pàá àgbà. Ó

سابقون سابقين àbàbá àníyàn ìdákọ̀ ẹ̀ ń ṣe ẹ máa wá lọ́wọ́ ọmọ rẹ̀ lọ. èdè ń ṣe ń gbangba èdè ń ṣe ń kọ̀kọ̀ olùdí gbangba lọ. gbogbo wa mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká méjì àdúrà wa ti gbà á wà ṣe àdúrà kejì náà tí gbogbo rẹ̀ lọ́lọ́run ọgbà pọ̀ á ń bẹ lọ́run ìmọ̀ àlùbáríkà àmìkọ́ náà lọ́run ṣe bẹ́ẹ̀ fún àwọn ìmọ̀ ọlọ́run a máa fún yàn ní nímú dìráyà wàdíyà wàdíyà yóò fi sọ̀rọ̀ ẹ yóò kọjá ọjọ́yìn lẹ́kọ́ ń kéwú ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yàn. ya. fẹ́ sọ̀rọ̀ ẹ̀ a lè máa fi a lè máa fi a máa fi bọ́lọ̀ a máa fi jọ́sìn fọlọ́ ọmọ àbáṣe làwọn ṣàgbéǹgbà fẹ́ tọrọ àsìkò ànáṣọ ọmọ mànìkí lásán ọwọ́ fẹ́ tọrọ ọmọ àmàlò káàfi sórí ilé ayé àtọ̀run àwa fẹ́ fi sí ọmọ àbáàsì káàfi ṣe àtẹ̀nà ẹ wá jẹ́ àgbààdúrà tí àlejò ṣe fún ọmọ àbáàsì. Aláhùn mẹ́ta kí èrò bìbí. Ó kẹ́sì ọmọ àbáàsì. ó ní bá tọrọ fún wa ni pé ọlọ́run jẹ́ kó gbàgbọ́ yé nípa ẹ̀sìn kẹ́sìn yí ọ. na báyìí ìdúkùrọ̀ tàwa nínú tàwùlà. Alárin tó fi ọlá ọlọ́lá ó ní àbùlẹ̀ àmà àbáṣù bá ní fún ní òye tá ń pè ní ìkímà. Ó sì fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé o. Kúránù ọlọ́run ọ̀fẹ́ tọ́ka sóore kan tó pọ̀ ààrí ni o ṣùgbọ́n ìkímọ̀ ni àkọ́kọ́ ọlọ́run wà náà ní ó ta yìí kí má ta látọ̀ ìkímọ̀ rẹ̀ pé ó kàwé ó kéwú ọlọ́run ọlọ́lá bá ní fún Abdullahi ọmọ àbáṣù lè ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni. àdúrà sígbà débi pé Abdullahi ọmọ àbáṣù فكان فريد عصره فكان فريد عصره وحيد أوانه في العلوم ọjà nínú ọmọ ọmọ kékeré ni o gbogbo àwọn sàdé wọn dàgbà wọn máa fẹ́ yìí ni tí bá fẹ́ sọ̀rọ̀ kódà ó ní wọ́n sọ ní túrìjì mọ́nù lùkùrọ̀ hà wọ́n yẹ ẹ̀fẹ́ gbọ́ bá sínú ẹ mẹ́rin lọ ẹ sábà lọ ọ̀dọ̀ ọmọ àbáṣù kàrá sí lọ yọ máa gba àyà báyìí àyà báyìí àyà báyìí àyà báyìí náà ṣeré ẹ̀fọ́ wa náà ó ṣeré ẹ̀fọ́ àwọn ọmọ wa. ó tún wá ìyẹn ibùrù yẹn òun náà ni tá a bá kó gba àwọn doctors jọ doctor doctor doctor ẹni tó wáyé tó jọ ga gbogbo doctor ni a máa ń tẹ̀lé níbí ní a ti ròyìn àfọ́ àwọn ẹni sùúrù pé ọ̀sàkákíbà ọ̀làlẹ̀ àbí rìbìdá ìhà tí ó lẹ́yìn ìgbà tí ó lè ṣe ìgbà tí ó yẹ ọlọ́run ṣe àwọn àfa wa ni ó ṣe wọ́n bẹ́ẹ̀ orúkọ àwọn náà la wà yọ ọlọ́run mọ́jọ parẹ́ o ó ọmọ àfa wa mú gbọ́ wọn náà jẹ́yàn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọmọ àtẹnu bí àtara bí ah! ọlọ́run ọmọ oníṣẹ́ ìdùnnú ni ó gbogbo dáadáa tọ́lọ́ fi fún àfa wa mọ́jọ ọ̀hún fún ọgbà jẹ́ mọ́ Abdullahi Baasi wani otu gobe babu lumuni. Ibuma. Má pẹ̀lẹ̀ ní Buma o. Ẹ̀kan náà lọ́wọ́ yọ sí ọ. <laughs> Ọmọ ọdún gbọ́njọ́ tó tó pẹ̀lẹ̀ ní Ọmọ àbá mi ni ó tún kan. رئيس المفسرين رئيس المفسرين ọ̀gá gbogbo ẹni tí ó túmọ̀ Kùránì àdúlọ̀ màbá nítorí àgbẹ̀núkú oore tó lọ ń ṣe fọ́nà àbáṣì ní apá kan àwọn bí ní àwọn ọlọ kọ́kúránù àwọn ọmọ kì í ṣe pé wọ́n fẹ́ láti da ìsìlámù nínú sì kọ́ wọ́n sì mà àkọ́mọ àbáàfin afẹ́ṣèdánwò fún wọ́n wá béèrè nǹkan méjìlá lọ́wọ́ ẹ̀ ìbéèrè làwọn àkọ́kọ́ gbọ́. wọ́n lọ wọ́n yá máa fún gbogbo ọ̀gá síra nípa àríwé lórí sákàdé ìlà àbá ìdìbò ní ọ̀hún lọ́dọ̀ ní ọ̀kọ́ ọ̀la. ẹ̀ inú síra pàtàkì láti mú àwọn. ọ̀gá bá lọ́dún ìlànà àbá ìyàtọ̀ àlùkò. bọ́wá lọ bá ọmọ àbáṣe. tọ́wọ́ ti fẹ́ ní lọ́wọ́ tọ́wọ́ ti lọ́mọ ni yóò fọ́ ó là á tún kọjú ewé tí là fọ́ wọ́n gbọ́. ó wá ní ìbéèrè àkọ́kọ́ gbogbo àwọn ìyàwó ní ìbá wọn wọ́n yẹ jẹ́

ó ní sọ́tà a àwọn ẹlòkù a ní ẹlò ìṣúná. Wàhánṣẹ́ ni lẹ́yìn sàlàwú láwọn wà ládàmú ha. Bọ́lá náà kejì, kíkún k'i nǹkan kan lara, k'i lẹ́ran lára, tí ò lẹ́jẹ̀ وعن شيء ليس له لهم ولا دم تنفذ. ẹlẹ́ẹ̀kẹta abẹ́kọ̀ sọ fún wa ìwọ máa bá sìtánà bí ròyìn pé báárù ni ìlú nìyọ́ wọn ni túrìjì márùn sọ fún ni nǹkan kan tí ò ní ẹran la tí ò ní ẹ̀jẹ̀ tóun náà sì ní sọ fún adúgbò

بعثه الله ليس من الجن ولا من الإنس ولا من الملائكة. أنا ún òjíṣẹ́ wo lọ́lọ́run rán tó gbé dìde tí ì sí ìsàlìjànà tí ì séèyàn tí ì sí ìṣe nínú àwọn màlẹ́kà ọlọ́run sì ránṣẹ́ báni tọ́ka abiola wà ní àlùkùrá àwọn ti mọ̀ ọ́ àwọn fi ń bẹ́ ọ ní o. وأن الصفة ثم عاشت بها نفس غيرها ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀mí ìwọ ló kú tó ṣe pé ìgbà ọlọ́run fẹ́ jí dìde ẹ̀mí kan nínú àwọn ní ọlọ́run ọlọ́run ló ti jí ẹ̀mí ó kù báyìí sọ kó o sì tọ́ka yà. وعن عليه السلام كما دعته أمه قبل أن تلقيه في اليم. ẹlẹ́ẹ̀kẹ́jẹ́ wọn náà bá bí ìròyìn ẹ pé ìwọ ni báárù lù ní omi lórí ìdùnnú ọ̀nà sọ fún wa o oṣù mélòó orin náà ni ìyá Musa ló fi fún un lọ́mú kó tóó di pé ó lọ sínú òkun sọ fún wa. wà sí ayíyáwó ní ayíkọ́tù. ẹ náà kẹjọ ìwà abbas nígbà ọlọ́run ní kí amúsọ lọ gbé ọmọ rẹ̀ sínú òkun ọjọ́ òwò ló lọ ọjọ́ òwò àwọn ọjọ́ méjèèjì ọjọ́ òwò ló gbé lọ sínú òkun. án ìwà ọmọ àbáàsì àwọn ṣùgbọ́n àwọn fẹ́ kọ́ dáhùn sí gbogbo bá ń béèrè. ànábì ádámù àlẹ́ ìṣọ́lá bóò ló ṣe ga tó sọ fún wa. bọ̀sánà àṣà. ẹlẹ́ẹ̀kẹwàá ọdún mélòó ni bàbá wa ádámù ọdún mélòó ló gbé lórí ilẹ̀ ayé kó tó kú. ń bá wà sí ìyòrò. ẹlẹ́ẹ̀kọkànlá ìgbà ádámù fẹ́ lo àlùjẹ́ náà ta ló kó torí gbogbo wàyí náà ni àrọmọdọ́mọ rẹ̀ tá wá ló wá fàkalẹ̀ gan gbogbo ẹ̀ mọ́kó lé ọlọ́ a fẹ́ mà nínú àwọn ọmọ ádámù. fẹ́ láyà bí mo bá yà rẹ̀ wá ni pé ọ sọ fún wa o nínú àwọn ẹyẹ tó lọ ń dá ẹyẹ kì í yé a sì máa ṣe é là. ẹyẹ ẹ̀wọ́ ni sọ fún wa abdullahi abbas oníṣọ́tà àbùkù wọ́n ní kọ́kọ́ dá àwọn lóhùn eléwọ̀n ẹ̀nà ní adúpẹ́ lọ́dọ̀ náà ọba wa ṣe àṣàlẹ̀ àdùbánàbì ọlọ́nàbì ta ní ọlọ́tẹ̀ràn wa púpọ̀ tí àwọn gbànàbì ní ọ̀hún sọ ó bàbá tuntun àlálìmọ̀ àjọ tó gbẹ̀dá lẹ́nu ha kànáà rí ha. láyà sí buhari abájú ilà àdìkù ní ẹ wá o ó láwọn o jẹ́ kó sẹ́fù nǹkan kan láì fún o bẹ́ẹ̀ ni lóòótọ́ ó jíṣẹ́ ọba rẹ̀ dé góńgó ẹ káwa náà wá ṣe pé rọ̀ عليه وسلم أو أسلك إدوه نعم lọ́wọ́ èdè lásìkò wọ́n gbà láti èdè ilé ọba kàdé àwọn òbí dọ̀là. Ọ̀dà. Ẹ̀ẹ́dẹ̀wà ìgbà oorun àti ìwà.

àwọn ẹgbẹ́ kúrò ní káàkiri láti ìgbàgbà tó ń sọ ẹgbẹ́ lẹ́yìn ọ̀dọ́ náà ẹgbẹ́ tí àwọn ọmọ orí ẹgbẹ́ ọlọ́run kan àkàràjà àkọ́kọ́ wọn àwọn ẹgbẹ́ ìlú dàbí ẹgbẹ́ tí ẹgbẹ́ tí ẹgbẹ́ tí wọ́n yìí

náà. ẹ̀rú ọlọ́run ájú kàwé. aláàbọ̀ aláàbọ̀. ẹ̀rọ oní ọgbẹ́ ẹ̀rú dàná. lọ́wọ́ àgbà àgbà àgbà ọ̀pọ̀ bí káwọn bí obìnrin tẹ́ ẹni ó ní náírà kan kò tẹ́lẹ̀ o ó ní tó tí wọ́n tó ti kéré mi ẹni ó pọ̀ náà ó lè jọ parí o láàbọ̀ láàbọ̀ ẹ̀dá mo fẹ́ ká lè yẹ Tí wá fún jẹ́gbà rẹ̀ ń tó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ náà. Ààrẹ wọ́n ti dáwọ́ sí náà. Thank you.

Okay, àwọn tẹ́lẹ̀ mi sọ wọ́n ní, okay, làmìlì àbáńtà kàkẹ́ àbí wọ́n fún àmì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náírà, wọ́n tún sára yìí láàrín ọ̀rọ̀. Kọ́ọ̀dún, Mẹ̀tìlógún, òun náà tẹ́lẹ̀ yìí one hundred thousand. Lọ́rùn yìí ni àgbájé ọdún ìdí two thousand naira ìdá àwọn àìsàn àwọn afọ àwọn ọdún eighteen ninety five to three eighty one thirteen ninety three sanji. àbá àwọn àti ìwà yìí àbá àwọn ọgbọ́dọ̀ yìí àbá àtọ́kọ yìí àbá ilé ọgbọ́dọ̀ yìí ó sábà ní sọ́ọ̀tì náírà ọlọ́run sẹ́ni ìgbéra rẹ̀ ọ́. Sọlá náà lẹ́kọ̀ọ́. Ẹ tọ́wọ́ àdúrà. Sọlá sọ̀lá ńlá àtijọ́ èmi ọ̀gá ṣọ́ọ̀tù ìfàṣẹ́à dákun nígbà ọba ń béèrè béèrè dáadáa o àsìkò onígbàdúrà aláwà yìí o àánú ọlọ́run bẹ pẹ̀lú wa báyìí o gbogbo nǹkan a béèrè lórí ọlọ́run fi àlọ́ o àlàáfíà a sì kí ìmọ̀ orí ayé àti tọ̀run ọlọ́run sílẹ̀ fún wa o bí a nígbó o máa dà ní ẹ̀tọ́ fúnfọ́ lọ́run olúwa ní wàá ṣòro káìlà fún àwọn bí àrùbù nínú àwọn àlẹ́ olùsọ àtúnṣe àwọn olùbùdá ìnira ṣèǹtàn ìrọ̀jẹ́ ìṣìlá ìràmọ́ ìràfẹ́ اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم متينا بأسمائنا وأبصارنا وقواتنا ما آيتنا واجعله وارثا منا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah rabbil alamin arrahman rahim يوم الدين، إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.